وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في نار فالعياذ بالله من ذلك أدوكم الله وبع الله أترى الكياتي يكون الله محمد أتعوار عليه أتعوى الصحابة عليه أتبقى وتوان تلي وجونا تتدي وجوي كريم إلينا نيكسواجو كلو يتيان بابلانا يتي أقول رجاء الميسر في الإسلام ìyẹn ni tẹ́tẹ́ títa nínú Islam ilé nínú àwọn ilé tí a ti ṣàlàyé fún wa tó ti gbáwájú a ṣàlàyé nǹkan tí Allah subhanahu wa ta'ala tí ó ń fẹ́ lọ́wọ́ oníkálùkù wa bí lọ́dọ̀ oníkálùkù wa pẹ̀lú nǹkan tó pèsè fún wa nínú nǹkan tí Ọlọ́run Ọba tí ó ọ̀nà fún oníkálùkù inú rẹ̀ ni owó wà nínú nǹkan tí ṣeré adẹ́ wà láti dáàbòbò owó wa dúkìá wa ẹ̀mí wa látàrí wa ẹ̀sìn wa àwọn eléyìí ni a ń pè ní ad-daruriyatul khams àwọn nǹkan gbógi márùn tí ẹ̀sìn wa àbí ṣeré wa láti dáàbòbò nínú márùn yìí òun náà ni dúkìá alìmọ́lù wa ẹ̀wà alìmọ́lù wa ni ẹnìkan ò ní máa kán lówó ẹnìkan lọ́nà àìtọ́ àyàfi kó ṣe pé ṣẹ̀rí a máa bá wí torí ẹni aláàsọ wípé wala ta'kulu amwalakum bainakum bil batil illa an takuna ara yín lọ́nà àìtọ́ àyàfi pẹ̀lú òwò ní ṣíṣe an taradin tí ẹnì kọ̀ọ̀kan ní yọ́nú sí ìwọ́n fún lágbájá lówó ẹ ó dẹ̀ tẹ́wọ́ ó gbà látara pé ó ra nǹkan lọ́wọ́ ẹ àbí wọn náà ta nǹkan fún àbí wọn ló ti ẹ̀dá ṣe lówó ilé àǹtàrọ̀ dèmí kún ìyàn sí ìyẹn ṣùgbọ́n èyí tí ò bá sí ẹnìkan ò gba owó owó owó lówó lọ́nà tí ó tọ́ gba owó olówó lọ́nà tí ó tọ́ irú ẹ̀ gba owó olówó lọ́nà 419 irú ẹni kí yàn gba owó olówó lọ́nà wípé ó ta tẹ́tẹ́ ó ṣe gángù tí irú ilé ìbá wá ṣẹlẹ̀ ẹni tí ó ṣẹlẹ̀ sí àbí ẹni tó ṣoríire látara rẹ̀ tó ń ma kàákún pé òun ṣoríire irú ẹni kò sí nǹkan tó ṣe ju wípé ó ti gba owó ọmọ làkejì rẹ̀ lọ́nà tí ó tọ́ ni lọ́nà tí ẹni yẹn gan náà tí ò finú fẹ́dọ̀ yọ̀nda owó yẹn fún oní Allah subhanahu wa ta'ala bí ṣàlàyé ilé bákanáà a sọ nǹkan tí ọlọ́wọ́ bá sọ nípa tẹ́tẹ́ níbi àwọn àhẹ́yàtò Qur'aniyya tọ́lọ́wọ́ bá ti ṣe ní èèwọ̀ àrẹ̀ fún wa ahadith Nabi sallallahu alaihi wasallam bákanáà a ti ṣàlàyé fún wa lọ́nà tí tẹ́tẹ́ títa tí ó pín sí tó ń bí eré òun náà ni àáwà máa tẹ̀síwájú lénìí ṣùgbọ́n ká tó tẹ̀síwájú gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fún wa nínú àwọn olùmọ̀ àbí nínú àwọn sọ̀hábà ànábì wọ́n máa ṣàlàyé pé al-maisir wal-qimar ìpé nǹkan tí a ń pè ní tẹ́tẹ́ àbí tá ń pè ní al òun náà ni a ń pè ní al wọ́n ní kullu maisirin qimar gbogbo nǹkan tá ń pè ní maisir òun náà ni a ń pè ní kìmáàrù ọkùnlù kìmáàrù ní ìsìnà so ìyàtọ̀ tó wà láàrin méjèèjì gẹ́gẹ́ àwọn míì ṣe máa ń ṣe àlàyé wọ́n ní ìpínlẹ̀ alìmẹ́sìn ó ní nǹkan tí ìyàn kó sí tó ń láti wípé ìyàn ń ṣeré lọ ìyàn ń ṣàwàdà tí ó ń gbé èèyàn gúrí kó níbi ìrántí tọlọ́run pẹ̀lẹ́ ìmẹ́sìn ní ìpínlẹ̀ ṣùgbọ́n ní alìkìmáàrù ní ìpínlẹ̀ títí ẹ̀ òun ni kí ìyẹn máa tagẹ́tẹ̀ láàrin ara ẹni pẹ̀tọ́rí ẹni àdábí sọ́lá àlẹ́sọ́lá ti sọ fún àwọn onírun hadithi tí ó gbajúmọ̀ wípé man qala li sahibihi ta'al uqamiruka falyatasaddaq ẹni tó bá ń sọ fún ọmọ làkejì rẹ̀ pé wá jíka tagẹ́tẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe yẹn ó ti dẹ́ṣẹ̀ yẹn ó yá tètè ṣe sọ́dá pọ̀ ẹ̀rì nínú pé kàn fi ẹnu sọ lásán pé jẹ́ atatẹ́tẹ́ nìyẹn kó tó wá kan wípé ó ta tẹ́tẹ́ yẹn náà fúnra rẹ̀ so ìmáàwù ni ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí yẹn Allah subhanahu wa ó kú tán nínú àyà al wípé innamal khamru wal maisir ríjìsù min amali shaitan fajtanibuhu ipé gbogbo àwọn ilé tí a kàkalẹ̀ yìí ọtí mímu ni tẹ́tẹ́rí títa ni ìmá lọ bọ ògún ni àbí kí ìyàn máa wo àkọsẹ̀dáyé ni pé gbogbo àwọn ilé iṣẹ́ ìfì ní fajtanibuhu so ẹlòmí ò wà ní ìtìdáàbù ni ọlọ́run sọ pé ká jìnà sí ni kò sọ pé ká mọ́ta pé tó ń bá ó ti jìnà sí bóyá ó ní àwọn kan tí wọ́n mọ̀ bóun ìpé eléyìn kò sọ pé òmìnà wà níbẹ̀ ṣùgbọ́n Allah Ta'ala ó tún sọ ayà mí ìkalẹ̀ tó jẹ́ kí a mọ̀ wípé eléyìí haram ni ìpé ká ti ẹ̀mọ́ súnmọ́ rárá ni ẹ̀wárí nínú nǹkan tí Allah sọ fún wa ó ní eléyìí yóò kí ọ̀gbà fi ìmúra ẹni lọ́ta a bákan ni ìkọ̀yìn síra yín tẹ́ ma kórìíra ara yín pé nínú nǹkan tí ọtí mímu ti mú wá nìyẹn nínú nǹkan tí tẹ́tẹ́ títa ti mú wá nìyẹn ìmọ̀ abọ́nàbọ̀ pẹ nǹkan tó mú wá nìyẹn àti gbogbo àwọn nǹkan míì nínú nǹkan aburú ṣe pé alátàálá ó mọ́ ń torí rẹ̀ gúnrí wa àbí ṣẹ́rí wa kúrò níbi nǹkan tí ó dá ṣe pé bàmíì nìí àwàgbọ́n a lè máa mọ nǹkan tó wà níbẹ̀ nínú orí tí ọlọ́run bá fi pamọ́ nípa pé ká jìnà sí nǹkan tí ò dáa ṣùgbọ́n Allah Ta'ala nínú bòmí a ṣe àlàyé fún wa pé nǹkan báyìí a mọ bí nǹkan báyìí a mọ bí nǹkan báyìí a mọ bí nǹkan báyìí Allah wá ní fahal antum muntahun ṣé pẹ̀lú gbogbo àwọn nǹkan tá ní ó ma mọ́ bí láìdáì ṣe máa jáwà bẹ́ẹ̀ bákanáà ayé àwọn àṣàdétà náàbì tí anábì náà ti kọ̀ fún wa níbi gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú tẹ́tẹ́ ní títa hátà anábì ní mọ̀láìbà bin abdashir fàkàánàmà sọ́bàbà yadawo filahmil khinzir ó fi ń ṣeré ipé irú ẹni yẹn fàkà annama sọ́bà rẹ̀yádà òfin láhmìl kìnzẹ́rì wọ̀dámì ó dàgẹ́ bí ẹni tó ti ọwọ́ rẹ̀ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ àbí ẹ̀jẹ̀ rẹ̀ torí ẹwọ bí ẹlẹ́dẹ̀ ṣe burú tó ní nǹkan tí ọlọ́wọ́n bá ṣe léwọ̀léwà lórí ni ipé àgbọ̀rọ̀ súnmọ́ ní púpá àti ẹ̀wà alájẹ́ ọwọ́ ẹni tó bá wá ń fi eré kíní lúdò ṣeré pérú ẹni ó dàbí ẹni tó tọwọ́ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ àbí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ so ilé ìwà nínú etí anábì fi kọ̀ fún wa tó gbọ́ àwọn ilé ó wà lágbègbè èyí tí a bára wa sọ ní àná èyí tí a wà fi tẹ̀síwájú lẹ́yìn òun náà ni àkọ́kọ́ awo nǹkan tí ṣe àwọn àgbọ̀rọ̀ yẹn náà ni ewu tó wà níbi kí èèyàn máa fi kí ẹ máa ta tẹ́tẹ́ àwọn ìnira tí mú wá ní ti ilé ayé ni àti tí kó báyàn ní àwùjọ nílé ayé àti nǹkan tí ó fi kó báyàn lọ́jọ́ gbìndẹ̀ alkiyama ká tó wá máa tẹ̀síwájú lórí ìyẹn nínú àwọn nǹkan tó fara pẹ́ almesir inú rẹ̀ òun ni nǹkan tí a ò kí èèyàn ta nǹkan ní kókó ká wá wò pé lágbájá àti lágbájá ó yá ẹ wá mú kan bẹ́ẹ̀ èyí tí ẹ bá wá mú yóò ní à ilé nǹkan báyìí ni mo bá níbẹ̀ o ó ṣe lọ́kì nìyẹn àbí kí a ní lágbájá àti tàmẹ̀dù wọn owó kan pa wọ́n pọ̀ bóyá gẹ́gẹ́ nìkan ṣe bèèrè lánàá wọ́n ń ṣe àjọ láàrin ara wọn ni ìwà ń ṣe àjọ láàrin ara wọn yẹn ó wà ní pé nìkan fẹ́ kó o ilé ni mo fẹ́ gbà tọ̀hún náà ni mo fẹ́ gbà àwọn anìyà ẹ̀yìn méjèèjì àwọn ta nǹkan ní kókó àwọn anìyà kẹ́nìkan mú ilé wa mú ó wá rí pé òun ni kíní ẹ̀tọ́ sí ní pé kó ń kò sórí ilé kìí ṣe tẹ́tẹ́ là ń pèlè à ń pèlè ní alukóra so irú kóra yìí ànábì sallallahu alaihi wasallam náà a máa ṣe nígbàkígbà tó bá fẹ́ jáde pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ọwọ́ àwọn ohun wọn ta ni ń fẹ́ mú jáde nù wọn àwọn akọkíní adẹ́jùlẹ̀ ọdẹ máa mú so tó bá ti mú kan bẹ́ eléyìí tọ́ka sí pé ẹni tó mú èyí tó kọ síbẹ̀ pé òun fẹ́ jáde ẹni yẹn náà ni yóò tẹ̀lé ànábì jáde so kúrò ààyè ó wá yàtọ̀ ní èyí tí ó jìnà gidi gan sí nǹkan tí a ń pè ní ìyànà síf nǹkan tá ń pè ní ìyànà síf irú rẹ̀ òun ni èyí tí àwọn èèyàn máa ń ṣe ní ètò jẹ́ pé wọ́n ju kìíní sínú akoto àwọn èèyàn púpọ̀ wọn wọ́n dáwó a máa ti ní owó tí wọ́n fi kópa nínú akoto yẹn wọ́n wá ju kìíní yẹn ó dá pépà sínú rẹ̀ wọ́n wá ní wọ́n ti yí akoto yẹn ẹni tó bá ti ṣoríire yóò wá mú èyí tó bá dẹ̀ ti ní ṣe pẹ̀lú lọ́tírì ìyẹn máa ń mú tẹ́tẹ́ wá lọ́nà tí máa bí mú tẹ́tẹ́ wá onìkan ní àwọn èèyàn púpọ̀ wọ́n ti dáwó síbi nǹkan lẹ́yìn tí wọ́n á dáwó sí wọ́n ní àwọn kó gbogbo ẹ̀jọ nípa àwọn èèyàn wà máa mú ẹni tó bá fún wa ní wọ́n ti ju kíní síbẹ̀ ilé ìlọ mú ó mú ti tẹ̀ pé oúnjẹ 100,000 ilé ìlọ mú oúnjẹ 50,000 so ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì síra wọn òun ni pé alákọ̀ọ́kọ́ kò sí pé àwọn èèyàn ni wọ́n dáwó ara wọn jọ tó ṣe pé tẹ́nìkan bá ti wá mú ẹnìkan wá ṣòfò kò sí níbi ìyẹn ṣùgbọ́n bí ẹlẹ́ẹ̀kejì ó ti ń tọ́ka sí pé tẹ́nìkan bá ti mú yẹn àbáwọn mẹ́ta ni wọ́n mú ni tí wọ́n bá ti ṣorí ilé àwọn yòókù wọ́n ti ṣòfò nìyẹn eléyìí ni nǹkan tí a ń pè ní àìnú àìmọ́ ìṣirò fúnra rẹ̀ yẹn ni pé ẹnìkan ó ṣòfò ẹnìkan dẹ̀ máa ṣe kí ni alóhun ṣoríire ṣùgbọ́n ìṣoríire yẹn ilé ayé ń bí ni ó jẹ ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run bá lọ́jọ́ pélé àlùkìyàmà àti tó bá túbá sọ́dọ̀ Allah Ta'ala so yẹ́ ni a ń pè ní yànà sí so nínú ètò tó wá fara pẹ́ yànà sí o ní tí a máa ń sọ pé a ṣe visa lottery so tó bá a ṣe visa lottery tó bá ṣe wípé ọ̀nà tí wọ́n fi ń gbà ṣe ń gbọ́wó lọ́wọ́ àwọn èèyàn pé wà á fi 20,000 lẹ́yìn náà thousand. lẹ́yìn tí gbọ́n wá kó jọ wọ́n ni àyí tó bá ṣoríire o ní ẹnìkan tó bá mú pé ẹni tó bá mú ẹyọ kan bẹ́ẹ̀ wọ́n ni ìwọ ìwọ̀lò ṣe lọ́kì wọ́n ni visa ẹnu àwọn yóò máa ṣòfò eléyìí kò bójúmu ṣùgbọ́n tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe ti visa lọ torí pé wọ́n kàn máa gba fọ́ọ̀mù wá fíìlì lẹ́yìn tó fíìlì tán ọwọ́ á mú ẹ pé alágbájá o ìwọ ló ṣoríire tí wà lọ sí ìlú báyìí kò sí láìfi níbi eléyìí ṣùgbọ́n ìwà sí láìfi níbẹ̀ yẹn náà gbọ́dọ̀ ṣọ́ra níbi ìlú tó ń lọ àwọn ìlú tó máa ń sábà ṣe visa lottery jù ìlú ẹ̀ náà ni àwọn Amẹ́ríkà àti Canada àti àwọn ìlú àwọn òyìnbó bẹ́ẹ̀ náà a ti ṣàlàyé fúnra wa pé èèyàn lè gbéra ó ṣe ìrìn àjò láti ibìkan lọ síbi ìbòmíì ṣùgbọ́n tí ó bá gbéra láti ṣe ìrìnàjò lọ síbi kan lọ sí omi ibi tó gbọ́dọ̀ ṣe ìrìnàjò lọ ó gbọ́dọ̀ jẹ́ ibi tí yóò ṣe láǹfààní pẹ̀lú ẹ̀sìn rẹ̀ torí lára nǹkan tí ṣe rí àwọn láti dáàbòbò òun náà ni ibùdín torí ẹ tí ìyẹn bá máa gbẹ tó bá máa ṣe gbé ìrìn àjò ìjìra ànábi ní látàn kọ́tẹ̀ ọ̀lẹ̀ ìjìra hátàtàkùn mẹ́sàn-án ṣíṣe ìṣe àjò níbi tí ilẹ̀ ti fún mọ́rin lọ́síbò míì kò ní gé láíláí o títí di ọjọ́ gbíndì àkìyámọ̀ àìwá nígbé rẹ̀ tí ó bá ṣe ìrìn àjò yóò gbéra láti ibi tí ẹ̀sìn ti rọ̀ lọ́rùn lọ sí ibi tí ẹ̀sìn ti rọ̀ lọ́rùn ni gbọ́dọ̀ wá gbéra láti ibi tẹ́sìn ti rọ̀ lọ́rùn kwájá bísà ló ti rí wà lamẹ́ríkà kó lè gba amẹ́ríkà lọ kwájá amẹ́ríkà tó gbà lọ yìí kò níjà àbùlò kò rẹ́sìn ṣe ìwòkú olórí irú ẹni yìí òun ló kó bá ẹ̀sìn ààrẹ àwọn àpá máa ń sọ fún wa pé kí ẹ mọ́ ṣe ìrìnàjò lọ sí irú àyè báyìí bákan náà ni tí ẹ bá wà ní irú àyè bẹ́yẹn ìyẹn gbọ́dọ̀ wá ní àkótí débí iná ó dìgbà tí mo bá tó ṣoríire kí n tó kú níbẹ̀ kódà kó má tí lówó ó bá ti rí pé ìfúnpinpin ti ń mú ẹ̀sìn ẹ̀ níbẹ̀ kó tètè kúrò níbẹ̀ ni ẹ̀wọ́n á ní tí ẹ bá tún máa ṣe ìrìnàjò lọ sí irú àyè yẹn ó gbọ́dọ̀ jẹ́ wípé ẹni tó ń lọ yẹn ó ti ní àwọn nǹkan tó ti fi jìra dáadáa nínú àgbọ́yé ẹ̀sìn ẹni tó ní àgbọ́yé ẹ̀sìn ó ní yóò ṣe ìrìn àjò lọ sí ibi àyè yẹn tẹ́kùn náà ṣe tán láti tún máa ṣe ìgbìyànjú láti máa pèpè sítọ̀ ọlọ́run ọba ní àyè náà ṣùgbọ́n ẹni tí ò ní àgbọ́yé ẹ̀sìn kó náà tún wá lọ sí agbègbè tó ṣe pé kò tiẹ̀ sí àgbọ́yé ẹ̀sìn rárá ogan fún rẹ̀ yóò fẹ́ di ọ̀gá láàrin wọn so pé irú ẹni yìí ó mọ́ wùlẹ̀ ṣe ìrìn àjò yìí so kò wá níwò pé a ṣe bí lọ́tìrì eléyìí tí wọ́n sọ wọ́n ní kìí ṣe maisir kìí ṣe tẹ́tẹ́ títa ìdẹ̀ kìí ṣe haram pé látara rẹ̀ kó ń lè tààlà àbí òun lè torí òun lè tàtara rẹ̀ lọ a ní kìí yẹn ò kìí ṣe haram ṣùgbọ́n ìrìn àjò ẹ fúnra rẹ̀ ó jẹ́ nǹkan tó wà mọ̀kúrò lórí rẹ̀ nítorí aburú tó lè báyàn lórí agbègbè yẹn tẹ̀lú ní èyí tí ó tún wà lágbègbè almesi tí yẹn tún nílé láti sọ òun náà ni asibak asibak inú rẹ̀ òun ni a ń pè ní almusabakọ̀ so almusabakọ̀ àrí asibak ọ̀nà méjì ní gbà wá ọ̀nà kan òun ni kí ìyàn máa fi ṣe ìfigagbága lórí nǹkan tó wà mahmuda nǹkan tí ọlọ́wọ̀n bá fẹ́ràn tó dáa tọ́lọ́wọ̀n bá yọ́nú sí so irú eléyìí ìyẹn wá lè ṣe ìfigagbága lórí ẹ̀ lọ́nà tí ìyàn ní fi kọtọ lọ́wọ́ ọba so tó bá ṣe ipá ọ̀nà tí wọ́n fẹ́ fi kọtọ lọ́wọ́ ọba nìyẹn fẹ́ fi ṣe gbé ìfigagbága àní eléyìí náà haramu ló jẹ́ kí ni nǹkan tí ìyẹn lè fi ṣe ìfigagbága nínú kọtọ lọ́wọ́ ọba fẹ́ràn inú rẹ̀ oníkíyàn máa ha alukoran ká máa ka alukoran àti gbogbo àwọn iṣẹ́ olóore míì so nínú àwọn eléyìí ẹ̀tọ́ bá wá gbé nǹkan lẹ̀ tó jẹ́ jáìsà pé ẹ̀bùn ní o afẹ́ kí àwọn ọmọ kí wọ́n ka alukuran ẹ̀tọ́ bá mọ́ ká dáadáa olú máa jẹ ẹ̀bùn báyìí ìrọ̀lẹ́ ìsìláàmù yọnu sí kò dẹ̀ sí láìfi níbẹ̀ ṣùgbọ́n lọ́nà tí láìfi wá lè fi wọ́bẹ̀ oníkan wá gbé kalẹ̀ ní ìgbékalẹ̀ tẹ́tẹ́ pé àwọn tí wọ́n máa kópa nínú kìíní yìí o oníkálùkù yóò mú owó kan wá pé ilé àfi 5,000 lẹ̀ ilé àfi 5,000 lẹ̀ tọ̀hún náà àfi 5,000 lẹ̀ tí gbogbo bá wá dá àjọ tó máa wá ṣe ìfigagbága yẹn ẹni tó bá wá ṣe oríire òun ló máa gba gbogbo owó yẹn àwọn yòókù máa ká ọmọ rí so ilé kò tọ́ torí wípé àlùmẹ́sìrù ti wọnú ẹ̀ ṣùgbọ́n tó bá wá jẹ́ pé nǹkan tí wọ́n gbé kalẹ̀ ní ìfigagbága yẹn wọ́n kàn ní òkè fọ́ọ̀mù ni wọ́n máa tọwọ́ bọ̀ fọ́ọ̀mù tí wọ́n máa tọ́ọ̀bọ̀ inú nǹkan tí wọ́n kàn máa ṣe ń bẹ̀ ipé wọ́n mọ̀ táìpọ̀ ẹ̀ ní wọ́n fọ́tọ̀kọ́fì ẹ̀ ní ipé 10 naira ní àbí 20 naira ní owó fọ́ọ̀mù tí yẹn bá san kò sí láìfi níbi eléyìí torí pé eléyìí kìí ṣe tẹ́tẹ́ nìyẹn ó kàn fi eléyìí ṣe pé owó fọ́ọ̀mù tó gbà tí wọ́n dẹ̀ ṣe fọ́tọ̀kọ́fì rẹ̀ kò sí láìfi níbi so ibi irú eléyìí nǹkan tọ́lọ́wọ́ ṣùgbọ́n ní àwọn nǹkan tí ọlọ́run bò wá yọ́nú sí táwọn èèyàn tún máa ń ṣe sibak òun ni àwọn nǹkan tó jẹ́ nǹkan eré àwọn láàbú láìbú wàláhù ṣe pé àwọn nǹkan tí máa ń múyàn gbàgbé nípa Allah subhanahu wa ta'ala torí ẹ̀ ọlọ́run máa ṣàlàyé fún wa pé innama hadhihi tó kún fún nǹkan ayọ̀ àti nǹkan tí ma ń múyàn gbàgbé nípa ọlọ́run so gbogbo nǹkan tí ẹbá wá ń ṣe nínú eré ìmọ̀ èyí tọ́lọ́wọ́ bá yọnú sí ni àbílẹ̀ tí ọlọ́wọ́ bá láò yọnú sí iye ògbọ́dọ̀ wá ti kì máa rùgbọ́ nínú àwọn eré tí àwọn èèyàn máa ń ṣe inú àwọn eré ìdárayá nínú eré ìdárayá o ní pé èèyàn gbá bọ́ọ̀lù nínú eré ìdárayá o ní èèyàn sáré nínú eré ìdárayá olófo kéńkè lópin ìgbà tí ìyẹn bá ti ṣọ́ ààlà ṣẹ̀ríà níbi àwọn eré nínú àwọn ààlà ṣẹ̀ríà tí ìyẹn ó sọ o ní ẹni tó fẹ́ ṣe eré ìdárayá pé ó fẹ́ gbá bọ́ọ̀lù kò gbọ́dọ̀ wọ aṣọ tí yóò wá sí òwò rẹ̀ lẹ̀ lọ́kùnrin kò gbọ́dọ̀ sí itan rẹ̀ lẹ̀ obìnrin wọn gbọ́ ògbó aṣọ tí ó lẹ̀ máa ra tí ó sí àyà wọn lẹ̀ àbí tí ó lẹ̀ mọ́ wọn láyà tí ó lẹ̀ mọ́ wọn ní ẹ̀yìn so ilé yóò wà nínú àbí tí wọ́n wá sí ọrùn wọn lẹ̀ ó wà nínú pé ìyapa ọlọ́run bá ó ti wọ inú yẹn ṣùgbọ́n ìpínlẹ̀ rẹ̀ kì í ṣe haramu bákan náà ni eré ìdárayá ẹgbẹ́ sáré ni wọ́n fún kéèké ni kò sí láìfi níbẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti máa ṣọ́ ara wọn níbi kíni níbi àwọn nǹkan tí yóò ma fi kọlu Allah subhanahu wa ta'ala àrínú ẹgbàwà àríkan tí Ànábì sallallahu alaihi wasallam ó ń ṣàlàyé fún wa ó ní kullu shay'in yal'u bihi rajul ba'il gbogbo nǹkan tí ọmọ èèyàn fi máa ń ṣeré ipé nǹkan àrùn ni illa ramyatu bi àyàfi pẹ̀lú pé tó bá ṣe pé ó ń ta ọ̀fà ní títa ni وتعذيبه فراشه أو فرشه أبيكم أقوى أسير نيرسسا وملاعبته أهله أبيكي أما بايا ورشري إما كما جون شريون في قلبك وان ساريني أني إليه فإنه من الحق إبقى إليه لونتي أو طريليه ilá ayàkúnná máa yàtọ̀dọ̀ mẹ́nàbò alhadith àyàfi pẹ̀lú àwọn ilé tó bá ṣe pé hadith náà ó kó sínú ẹ̀rẹ̀ kí ni anábí sallallahu alaihi wasallam ṣàlàyé ń bí anábí ń jẹ́ kó yé wa wípé àwọn nǹkan mẹ́ta wípé gbogbo nǹkan tí ẹ bá ń kó sínú eré pé nǹkan tí ma kọdíyàn níbi ìmọ̀ rántí Allah ta'ala ó wá ní àyàfi nǹkan mẹ́ta kan nǹkan mẹ́ta yìí ànábì wa kà wọ́n ó kà wọ́n ní ìka tó ṣe pé ó súnmọ́ àwọn nǹkan tí ìyẹn fi jagun láyé ànábì inú rẹ̀ ò ní pé ìyẹn kọ́ bí wọ́n ṣe ń tapà tó ẹ tó bá wá ń ṣe irú eré yẹn kò sí láìsí níbẹ̀ àbí ìyẹn ń ṣe ẹṣin rẹ̀ ó ń kọ́ bí wọ́n ṣe ń sáré dáadáa pé kò sí láìsí níbẹ̀ ètò kẹta òun àtìyàwó rẹ̀ náà bá ara wọn ṣeré ṣé àáwá wo níbi àdéhùn yìí pé pẹ̀lú nǹkan tí anábì ń sọ níbẹ̀ gbogbo eré pátá haramu ni anábì ó sọ yẹn ṣùgbọ́n nǹkan tí anábì ń ṣe àlàyé fún wa ó ní pé gbogbo àwọn nǹkan tí bá kọ níyàn níbi ìrántí ọlọ́wọ́n ọba nǹkan àlò ni tíyàn gbọ́dọ̀ jìnà sí ṣé àwọn eré tí anábì wa kà kalẹ̀ yìí ǹjẹ́ wọn ò lè kọ níyàn níbi ìrántí ọlọ́wọ́n ọba wọ́n lè kọ níyàn aka hadith kan fún wa lánàá tí a Nabi sallallahu alaihi wasallam sọ fún wa wípé ẹṣin tí èèyàn máa ń ní ìpín mẹ́ta ni ọ̀tọ̀ ní ẹṣin tí ti èṣù ọ̀tọ̀ ní ẹṣin tọ́lọ́run ọ̀tọ̀dẹ̀ ní ẹṣin tí èèyàn gbé kalẹ̀ tó ń jàǹfààní fúnra rẹ̀ ó ní ẹṣin ti èṣù òun náà ni ẹṣin tí àwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n wá fi ṣe ìfigagbága tí wọ́n fi ń sáré tá lọ sí ìlú àwọn òyìnbó lénìí nínú nǹkan tí àwọn ọmọ sábà tó fi ń ṣe gambling jù tí wọ́n máa fi ń ṣe ipé èèyàn ta òun náà ni ẹṣin wọn wọ́n á ní àwọn ẹṣin tó yẹ kí wọ́n máa ń bọ́ wọ́n dè wọ́n mọ́lẹ̀ tó àwọn irú àwọn ẹṣin àárẹ̀ ẹṣin èṣù ni àárẹ̀ nípa arábí dẹ́ ṣàlàyé nu àdéfì ìtẹ̀kan wípé gbogbo eré tí yẹn bá ń ṣe wípé kò sí àrùn níbẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ eré mẹ́ta yẹn nínú ẹ̀ eré tẹ̀síwà mẹ́rin so nǹkan tí anábì kàkàlẹ̀ yẹ ó mìíràn wípé àwọn èèyàn tó lè ṣe ìtàmọ̀ sí alkimaru níbẹ̀ àbí alimẹ́sìrù níbẹ̀ yẹni kí wọ́n mọ́ tafẹ́tẹ́ láàrin ara wọn so inú ẹ̀ nìyẹn níbi ẹṣin wọn fi ń tafẹ́tẹ́ bákan náà inú ọfà ní títa nǹkan aráàmù tó lè wọnú rẹ̀ náà nínú nǹkan tí àwọn àfá máa ṣàlàyé wọ́n á ní ìyàn gbọ́dọ̀ gbé ẹran àbí nínú àwọn ẹranko tí Ọlọ́run bá dá kí ìyẹn wa máa fi ṣe nǹkan tí a fi ṣe shooting ni fi ṣe target níjọ́ kan ìkanú àwọn sàábà ó gba àárín àwọn ọmọdé kọjá ó wá rí tí wọ́n mú ẹyẹ tí wọ́n ti kàn mọ́ ibì kan ó wá sọ pé á ah, ilé yìí ànábì ń kó ìra ilé ẹni pé kí ìyàn mú adìẹ àbí ẹyẹ àbí nǹkan mi lẹ́ranko kan wá máa ta ọfà síbẹ̀ pé a wo bóyá ọwọ́ yẹn jẹ bóyá yẹn mú lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú ilé ipé èèyàn ń ta ọfà yẹn nǹkan tí ànábì yọnu sí ni ṣùgbọ́n nǹkan tó jẹ́ tó nǹkan tó takú ṣẹ̀rí àlè wọnú rẹ̀ náà so kí lẹ́ni nǹkan tó takú ṣẹ̀rí àti wọbẹ̀ ò ní ẹni tó gbé kalẹ̀ láti mọ fi ṣe tẹ́tẹ́ pé ó yá afẹ́wu ẹni tó máa lè pàfà tí ọfà rẹ̀ tó máa bọ́ sínú wò àwọn òyìnbó a ṣe ilé wọ́n máa fi ṣe tẹ́tẹ́ dáadáa so ṣáà wà ní ìpàdà níbi yọnu sí eléyìí bàtà níbi ẹ̀ ti yọnu sí yẹn wípé ó lè kéré kéré tó bá ti yàtọ̀ sí eré bọ́tìlù ni pèsè ilé kì í ṣe bọ́tìlù á ní tẹ́tẹ́ ti wọnú rẹ̀ òun náà jẹ́ bọ́tìlù ní agbègbè yẹn àbí ká wá gbé ẹranko kankalẹ̀ ká máa wò wípé wọ́n fẹ́ wọ ẹni tó máa lè tájẹ́tì ẹ̀ ilé iná ó jẹ́ bọ́tìlù ní agbègbè yẹn tẹ̀rẹ̀ wá ní pé ọkọ ń bá ìyàwó ṣeré Ànábì sallallahu alaihi wasallam a máa fi gagbága pẹ̀lú ìyàwó Aisha Ànábì ṣe rí nígbàtí ìyàwó Aisha tó wà ní ọ̀dọ́ wọn àtànábì jọ fi gagbága ní ẹgbẹ́ pé wọ́n sáré eléyìí náà nínú ẹ̀kọ́ bí ìyàn ṣe ń bá ìyàwó èèyàn lò nìyẹn torí pé nínú nǹkan tí Ànábì kọ́ wa òun náà ní husnul ishara kíyàn máa bá ìyàwó èèyàn lò pẹ̀lú dáadáa Ànábì ní wa Allah subhanahu wa ta'ala ní wà àṣìrùhúnná bìlmàrú ẹ máa bá ìyàwó yín lò dáadáa nínú ìsọ̀rọ̀ sí mi ìwà sí mi ìjọṣeré mi kìí ṣe pé ìyàwó ẹ lẹ́yìn pé kẹjọ jẹun kẹjọ sùn lórí bẹ́ẹ̀dì ó ti tán àmọ́ yóò kú báyìí kò kàn wá máa fajú kó kó máa fajúró kó wá ju fáde yìí nílé pé àyàwó ni àrùn bálágbájá iná là ń bá ṣàwàdà kò wá ní àpò eléyìí ìgboro le kò rẹ́rìn ara so èmi náà lè rẹ́rìn wà hmm, pé kódà kí gbóró lè jù bẹ́ẹ̀ lọ ògbóró jẹ́ gbóró ọ̀dọ́ ìyàwó ẹ̀ ni so anábì a máa bá ìyàwó rẹ̀ ṣeré ewu wípé anábì a ní ọjọ́ figagbága nígbà tí ìyàwó Aisha tó jẹ́ ọ̀dọ́ tó kéré dáadáa tí ó ti lómi lára bàtọ́ sáré ó lè fẹ́ sí ànábì sọ́pàá àlùsálà nígbà tó wá di ìgbà mìíràn tó náà tó ti lómi lára ànábì wa ní àdíkà fún figagbága wọ́n dẹ̀ ṣe kí ni ọjọ́ sáré àmọ́ ìjọ sáré wọn ànábì wa là ànábì wa sọ pé tí ká hàdá bí hàdí wípé ilé yóò ilé ọ̀rin ilé yìí ó wà pẹ̀lú pé èmi náà ti ṣe kí ni mo ti dá àtijọ́ yẹn tó wí mo dá padà so ilé kí la fẹ́ òun ni pé anábì sallallahu alaihi wasallam ó káàkún nínú eré tí islam yọnu sí òun ni eré tí ìyàn bá ìyàwó yàn ṣe ẹ̀wà rí eré tí ìyàn bá ń bá ìyàwó yàn ṣe náà ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà títí halali tó bá jẹ́ ọ̀nà haram ìmọ̀ kí wọ́n sọ pé ah, ìwọ ìyàwó mi mo lè fẹ́ sí ẹ̀ mo lè sáájú ẹ̀ tàbájọ sáré ó yá 10,000 ní wọ́n náà mú 10,000 lẹ̀ tó ìwájọ́ sí kí ni ìwájọ́ fi gbàgbága wọ́n wá wí yẹn òun wá ká ọmọ rí kí ló ṣe yẹn ó ti ṣe àlùmẹ́sẹ̀rù nìyẹn ẹ ti ta tẹ́tẹ́ nìyẹn so irú eléyìí náà ó ti wọ inú nǹkan tí ànábì káàkùn mẹ́ta yẹn torí nǹkan tá a fi ń ṣe àlàyé eléyìí òun ni nǹkan táwọn míì bá mú àwọn míì àníyá ah, lẹ́yìn eré mẹ́ta tánàbì ti kà yẹn o ẹni eré míì tí yẹn bá ti tara bọ̀ tí ó bá ti yàtọ̀ sí mẹ́ta yẹn ni pé haramu ni ilé yóò dẹ̀ rí bẹ́ẹ̀ irú ẹ̀ ni pé anabi ò dárúkọ bọ́ọ̀lù ní gbígbá anabi ò dárúkọ wípé kí ìyẹn máa fò kéńké ànábì ò dárúkọ nínú ẹnu hadith mi ànábì dárúkọ àsìbá ìyẹn náà ni kí ìyẹn máa wẹ̀ so nínú àwọn bòmí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sport táwọn èèyàn ń ṣe lénìí tó ṣe pé ànábì ò dárúkọ wọn ṣùgbọ́n àìwá dárúkọ wọn yẹn eléyìí ò túmọ̀ sí pé àwọn nǹkan yẹn haramu ni ní ìpìlẹ̀ nǹkan tí ó ma sọ di haram ó ní nǹkan tó bá gun orí wọn gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ halal yẹ nǹkan haram náà lè gun orí wọn yẹni ni èyí tí yan báyàwó yẹn ṣe léré ni àbí ọfà tí yan ta ní ìtànàbí ló àbí ẹṣin tí so gẹ́gẹ́ haram ṣe lè wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ pé ò dárúkọ wọn haram lè wọnú ẹ̀ tó lè sọ di tó lè sọ di haram ṣùgbọ́n ìpìlẹ̀ wọn àwọ̀ ìpè ṣe haram ni tí ó bá ti ṣe haram a fi ìdájọ́ ìpìlẹ̀ mọ́ gbé so nínú àwọn èyí tí ìsìláàmù tí ó wá tako òun náà ni èyí tí ó bá ti tako òfin Allah ta'ala so èyí tó bá wá tako òfin Allah yẹn náà gbọ́dọ̀ fọyín sí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni wọ́n máa ṣe eré bọ́ọ̀lù ní gbígbá tó bá ti jẹ́ pé bọ́ọ̀lù tí yẹn ó gbà á yóò máa múyàn kọjí òfin ọlọ́run ọba ìrìnlẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ jìnà sí so nínú nọmba wánì ọ̀nà tí ìyẹn wá fi kọlu òfin ọlọ́run ọba tó wà nínú nínú almesir òun náà ni tí Ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a tí wọ́n ṣe àlàyé àwọn ṣe àlàyé pé almesir tẹ́tẹ́ ó pín sí ọ̀nà méjì a ní mẹ́sìrù kìmá òun ni tẹ́tẹ́ ní títa tó ṣe wípé èèyàn ó gbowó lẹ̀ yóò ta tẹ́tẹ́ yẹn gẹ́gẹ́ bí yẹn ṣe ta tẹ́tẹ́ mẹ́sìrò ẹlẹ́ẹ̀kejì ó ní òun ni mẹ́sọ̀rọ̀ láàrùn òun ni tẹ́tẹ́ ní títa nínú nǹkan tó ṣe pé yóò gbé ọkàn èèyàn kúrò níbi ìrántí ọlọ́run wọ́n wá ní ọ̀pọ̀ tẹ́tẹ́ ibẹ̀ ní agbègbè tí wọ́n lẹ̀ mọ́ wípé ọ̀rọ̀ nípa chess ní títa shatranj ọ̀rọ̀ nípa nardashir ìyẹn ni ludo ni wípé abẹ́ mẹ́sẹ̀rù láàrùn ni yẹn pé yóò kọdíyàn níbi ìrántí Allah Ta'ala adẹ̀ṣẹ́ àkàjúwe àwọn tó yẹ́ wọ́n ta eré chess yẹn ní 1977 ní ìlú Amẹ́ríkà wọ́n lo 157 hours àti 24 seconds òun ni wọ́n fi ta ayò yẹn ilé tó ń lọ síbi ọjọ́ mẹ́fà tó lé òun ni wọ́n fi ń ta kíní géèmù chess yẹn so a lè rí àwọn òfowó kankan sí i àbí àwọn òta tẹ́tẹ́ níbẹ̀ ṣùgbọ́n ilé àápẹ ní mẹ́sùrùláhù yẹn ni pé ó ti kọjú wọn níbi ìrántí Allah Ta'ala so bẹ́ẹ̀ náà wá ní tí èèyàn bá wá ń gbá bọ́ọ̀lù tẹ́gbé bọ́ọ̀lù yẹn yóò wá kọjú èèyàn yàtọ̀ sí pé èèyàn ń ṣí gbogbo àwọn ìhòhò lẹ̀ ó wá kọjú èèyàn níbi ìrántí ọlọ́run ọba a ní kìíní yìí o nǹkan tí èèyàn gbọ́dọ̀ jìnà sí ni pé mọ̀kúrú ni nítorí wípé ìkọdíyàn níbi ìrántí Allah Ta'ala ṣùgbọ́n ẹni tó bá ṣe pé òun sáré àbúgbábọ́ọ̀lù àbúfúkéńgé ní ètò ẹgbẹ́ olóhun fi ń fún ara òun ní okunra ni kò sí láì fi níbẹ̀ lópin ìgbà tí eléyìí kò bá ti ní gba àkókò rẹ̀ níbi ìrántí Ọlọ́run àbí yóò mọ mú àdáwà wá láàrin wọn síra wọn so eléyìí tó lọ fún bọ́ọ̀lù yẹn bẹ́ẹ̀ náà ló lọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn eré míì tí àwọn èèyàn ń pè ní eré ìdárayá so ilé ìní ní agbègbè àwọn èyí tó ní ṣe pẹ̀lú sibac àti ìtí amẹ́nubàlẹ̀ kan then kí wá ní àdọ́rọ̀rù almaisir àdìníyà wà dùnìyàwíyà yẹn ni àwọn ṣùtá tí tẹ́tẹ́ títa tí ma kó báyàn àbí tí ma mú báyàn nínú nǹkan tí fi kó báyàn nílé ayé ń bí ni àtọjọ́ gbìndé alkiyama àkọ́kọ́ nínú ẹ̀ nínú èyí tí fi kó báyàn nínú ẹ̀sìyàn òní ní ilé ayé ń bí àti Allah subhanahu wa ta'ala tó ń ṣe lálàyé pé inú al-maisir anna fil maisir itman kabira ìpé ìmọ̀ tatẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ó ń bẹ níbẹ̀ tó dẹ̀ ni Allah nínú aya al-Qur'an suratu aya 33 wípé yas'alunaka 'anil khamri wal maisir wọ́n bí lọ́wọ́ rẹ̀ anábì nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa ó ní kul fihima ithmun kabirun wa manafi'u linnas wa ithmuhuma akbar min naf'ihima ma sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ńláńlá ó ń bẹ níbẹ̀ ó dẹ̀ tún ní àwọn àǹfààní míì náà nínú ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn ó ṣe kí ni ó pọ̀ ju àǹfààní tí ń bẹ lọ so ilé a ní nígbà tí bá ń sọ áyà ìkalẹ̀ ní dárájà òun ni ibi tí ọlọ́run bá ti gbé e. torí pé ẹlòmí ilé ìdìmọ́ ilé ó ní ẹ̀ṣẹ̀ náà ló wà níbẹ̀ wọ́n lẹ́sọ àǹfààní tún bẹ́ẹ̀mẹ́ bákan náà so òun lè mọ mu tí ó lè mọ tàtẹ́tẹ́ so ìwọ tó wá dìmọ́ ilé ìṣe ilé nìkan ni aláàtàláfi ṣàlàyé rẹ̀ aláàwá sọ wípé ọlọ́run ọba innama rabbi al-fawahish ma dhahara minha wa ma batan ìpé gbogbo nǹkan bàjẹ́ pátá inú ọtí mímu ni zina ṣíṣe ni olè jíjà ni gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ma zahara minha wa ma batan èyí tó fojú hàn bẹ́ẹ̀ ni àbí èyí tó pamọ́ so ilé kò sí ìkan nú ẹ̀ tí wàá sọ pé eléyìí o kò clear dáadáa wàá kó síbẹ̀ àbí ilé kò wá sọ pé eléyìí ọlọ́wọ́ bá níkan ní fàìtẹ̀nìbú ni ọlọ́wọ́ ní ká jìnà sí ni wàá kó síbẹ̀ ilé haramu ni kò lórúkọ méjì torí ẹni Allah subhanahu wa ta'ala nígbà tó ń mú wá ní àwọn dárájà ó ń sọ rẹ̀ ní la tattabi'u khutuwati shaytan ìpẹ́ ẹmọ́ tẹ̀lé ojú pánà èṣù torí pé èṣù tẹ́ rí yẹn òun ni ẹni tó jẹ́ pé ó ti àwọn ara ẹni àti ìmọ̀ lẹ̀mọ́ nǹkan tí yóò mọ̀ sún ìmọ̀ iná ọlọ́ọ̀bá alékẹ́ọlá kúmọ́ṣọ́lá ìṣọ́wà níbi eléyìí bákan náà ni Allah ta'ala sọ fún wa pé gbogbo àwọn nǹkan tá a kà lẹ́ẹ̀kan alkhamru wal maisir wal ansab wal azlam ó wà ká gbogbo orí rijsun min amali shaitan pé iṣẹ́ ìṣù ni gbogbo eléyìí ò fàjìdẹ̀nìbù ẹ jìnà sí wọn tefetefe nǹkan tọ́lọ́run bá ó ti súnmọ́ ìmọ̀ láàrin ó ti súnmọ́ ọgbà ọlọ́run ọba ẹni tó bá dẹ̀ ti súnmọ́ ọgbà ọlọ́run ọba irú ẹni báyìí ó ṣẹ̀ sí Allah ẹni tó bá dẹ̀ ṣẹ̀ sí Allah kò sí tàbí ṣùgbọ́n tí ó bá wá foríjì yóò gba ẹ̀san rẹ̀ lọ́jọ́ gbéǹde alkiyama àbí Allah subhanahu wa àbí tí a mọ̀ọ́mọ̀dá tó àwọn ọ̀nà ènìyàn pé ẹ̀ṣẹ̀ ńláńlá ó níbẹ̀ lọ́dọ̀ Allah ẹlẹ́kejì almesir min amali shaitan ìmọ̀ tatẹ́tẹ́ inú iṣẹ́ èṣù ni gẹ́bà ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan wípé min amali shaitan fàjìtẹ̀nìgbò ọlọ́ọ̀bá ní iṣẹ́ èṣù ní ilé ẹjìnà sí èṣù ní máa tíyàn gẹ́bí aláṣẹ sọ pé ya'idukumul faqra wa ya'murukum bil fahsha'i wal munkar a máa fi òṣìdẹ́gbà yí pé àtọ́ ah, bá tatẹ́tẹ́ ó lé láó owó lágbájá owó bàbá ìjẹ̀bú ń ní ẹkúnra rẹ̀ lẹ́túwọ́ àwọn tó tó wá gbé kí ní ẹkú kan mọ́ tákàkiri wẹ́ tó ṣe tó ṣe náírà bet ẹ tó ṣe ṣúọ́ bet naija bet àwọn ẹni yìí àwọn ti la wọ́n ti dolówó látara kiri látara tẹ́tẹ́ ṣùgbọ́n ẹni tó bá rántí ọlọ́run ọba dáadáa tó dẹ̀ ni èṣù ní máa ń fi òṣì dẹ́rùbà yàn àwa máa dẹ́rùbà yàn pé ìyàmúrùkùn bè fàṣà àwùlọ́ a máa páyé láti ẹ pé gbogbo bí ó pẹ́ ṣe lè ní tó lè kókò yìí ọ̀nà àbáyọ òun náà ni kò lọ dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ ọ̀nà àbáyọ òun náà ni kò lọ ṣẹ́ṣó ọ̀nà àbáyọ ni kò lọ pààyàn ọ̀nà àbáyọ òun ni kò lọ jalè àbí ọ̀nà àbáyọ òun ni kò tàtẹ́tẹ́ tó gba àwọn nǹkan tó jẹ́ ọ̀nà àbáyọ yìí ọ̀nà ìṣù ní ṣe pé yóò mọ̀ ṣẹ̀sí ọlọ́run ọba sọ ẹ̀ tó bá dẹ̀ ṣẹ̀sí ọlọ́run ọba ó ti rọ́lu nǹkan tí yóò kó wọ ìbínú ọlọ́run ọba nílé ayé bí àtọjọ́ gbèdè alkiyama so torí ẹ̀ o ní tí Allah subhanahu wa ta'ala ó fi ń sọ fún wa pé ká jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí ṣàìtọ́nù torí pé òun ní ma ń pààyàn láṣẹ àbúrú torí ẹ̀ anábí sallallahu alaihi wasallam ó ní aljanna tẹ rí yẹn o nǹkan tí ó dó ìka aljanna òun náà ni almakari àwọn nǹkan tí ma lé lọ́kàn láti ṣe tọ́kàn ma kórìíra pé á ah, tún kírun á tún gbàwẹ̀ á tún yọ àmọ́ nǹkan tó dó ìka iná ó náà ni àwọn ṣàwá àti nǹkan tí máa ń lẹ̀ mọ́ ọkàn láti sáré ṣe ó máa ń lẹ̀ mọ́ ọkàn láti sáré ṣe ìsìná láti jalè láti ta tẹ́tẹ́ láti ṣe gbogbo àwọn nǹkan tí ó dáa yẹn so eléyìí ó wà nínú nǹkan tí ọkàn máa ń rí ní nǹkan tó rọrùn ṣùgbọ́n eléyìí nínú nǹkan tí kó wọ ìbínú Allah Ta'ala ni lára nǹkan tí tẹ́tẹ́ nípa máa ń wá òun pé nínú iṣẹ́ èṣù ni kí dẹ̀ mọ́ tí yẹn síbi ìbínú Allah Ta'ala torí ẹ̀ Allah Subhanahu wa Ta'ala jíká mọ̀ wípé èṣù ti ẹrí yẹn o ọ̀tá yíyẹ ẹ̀rẹ̀ṣẹ̀ kí ni yẹn fàtẹ́fẹ̀ẹ́dòwó àdúgbòwàn ẹ̀yìn ẹ̀mù lọ́ta tó tó bá ṣe ń parí láṣẹ kan ẹ̀yìn ẹ̀mọ́ ṣe ìsìtìhádà a'udhu billahi padà sí ọ̀dọ̀ Allah àbí Allah Ta'ala kó mọ́sàlá ìyàwó ayé ṣùgbọ́n bákanáà almeisir ní mawani ìfàlá ipé almeisir tẹ́tẹ́ tí a rí yẹn ó wà nínú nǹkan tí ma ń kọ díyàn níbi ìṣorí ire torí wípé anábí sallallahu alaihi wasallam jẹ́ kó yí wa ń pé ibi ìṣorí ire wa ó wà níbi ìmọ̀ tẹ̀lé nǹkan tí ọlọ́run pa wá láṣẹ ìṣorí burúkú yàn ó lẹ́wà níbi ìjìnà sí nǹkan tọ́lọ́run pa wá láṣẹ kíyàn ọmọ tẹ̀lé nǹkan tó ṣùpá rẹ̀ láṣẹ ẹlòmí ilé máa ṣe nǹkan tó ṣù pa aláṣẹ kó wá lówó ó ní okùn nǹkan tí yàn ń rí sórú ẹni tí ò bá rí ìjìyà rẹ̀ nílé ayé tí ọwọ́ òfin ò bá gbá mú ọ̀rọ̀ tó bá lọ tí ò bá túbá ọlọ́run bá mú lọ́jọ́ gbèdà ìgbé àmọ́ ó lè mọ́ wípé àwọn gbé tó jíyàn ilé ayé ń bí ìlọ́lọ́ tó wá mú ìyẹpẹrẹ bá ẹgbó náà ṣe wá ń kábàámọ̀ so eléyìí yẹn nínú ìyẹpẹrẹ tí kí ayé nìyẹn ẹjẹ́ kó wá káwá ogó ṣe máa rí lọ́jọ́ gbéǹde àlùkìyámọ̀ ṣùgbọ́n aláìmọ̀ kan yóò wo wípé ìṣoríire òun àbí àṣeyege òun ó ń bẹ níbi tẹ́tẹ́ ní títa mélòó mélòó nínú mú mọ́ ọkọ àti ìyàwó tí wọ́n kọ ara wọn látara pé ìyàwó wọn ta onítòun bá ti fún lówó oúnjẹ pé kó bá wọn ṣìbẹ̀ sílé kò ní ohun ní dé bá ọbẹ̀ kí ó dé òní rẹjọ́ kankan mú wá sọ́wọ́n ní owó yẹn kó kàn ṣe ní òun kàn ṣubú ní owó yẹn kàn sọ̀rọ̀ ní ó wá ní pé ìgbà tó àwọn ará nínú wọn pẹ́ àkíyèsí pé ìyàwó ẹ̀ ọ̀dọ̀ bàbá àjẹ̀bú ló máa fún lówó ẹ̀ òun náà ṣe ìjọba ká níbi ìdí bàbá àjẹ̀bú yẹn so ṣùgbọ́n nǹkan ìṣúni yóò mọ̀ sọ pé alágbájá 1 million ló jẹ́ tàbẹ̀bù 5,000 ló jẹ́ wọ́n náà tàásí tàásí tàásí tàásí yẹn oníwà ọmọ súnmọ́ lè wípé gbogbo dúkìá ìlú wa kò sí di kìíní yẹn a lè ṣàlàyé pé kìíní àwọn fóònù wa ta mọ́ ń lò náà nì nínú ọ̀nà tí a fi ta tẹ́tẹ́ wà ń bẹ̀ nínú ẹ̀yàn máa ṣe who wants to be a millionaire àwọn èèyàn máa bá wọn kópa mẹ́wàá ní orí àwọn àgbèrè question kan òun náà máa tẹ̀ sí tó bá tẹ̀ sí wọ́n máa já 100 naira gbàmí ìyàn lè tẹ̀ wá já owó tó kéré kí wọ́n já ten naira tó bá máa já owó tó kéré yẹn lómi àwọn ní ah, àlẹ́mùdìlá ten naira fún mi ni ṣùgbọ́n ten naira ẹ̀yẹ tó bá táìsì bóyá èèyàn twenty million ló wà nínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ni tó bá táìsì ten naira lọ́nà twenty million that is two hundred million tó lu two hundred million yẹn wọ́n wá fún ẹnìkan ní bóyá one thousand bẹ́ẹ̀ àmọ́ fún ní one million sọ ẹ̀dá wá fún wá nílẹ̀ inú ẹ̀ mọ̀ dùn báwọn ẹni yìí wọ́n ti jẹ ọ̀pọ̀lọpọ̀ owó wọ́n ti jẹ ọ̀pọ̀lọpọ̀ owó látara àwọn àgbò tí wọ́n bá wọn kópa nínú kìíní so ilé ọ̀nà tẹ́tẹ́ nìyẹn so tó bá ti ń gbé wá báyìí tí ẹ̀rọ bá ti rí kó mọ̀ delete message yẹn kó mọ̀ bá wọn ní wọ́n máa tó gbé mi wà ọ ṣàrí à ó ní ah good luck ó ti ṣe oríire o ó ti jẹ five thousand mile wọ́n máa tó béèrè mí ọ ní àwọn ah, ó ti ṣe oríire o wọ́n máa tó béèrè mí tó bá tó wá jẹ lọ tó bá ọkàn máa béèrè last one tí ò ní mọ̀ ni tí ó wá ti wá mọ̀ wá ní ah sorry pé ó ti lose tó gbogbo èyí tó ń ṣe pé good luck ó ti ṣe oríire yẹn ọjà bóyá fifty fifty naira náà já ó lè já fifty naira lọ́nà márùn-ún àbí lọ́nà jù bẹ́ẹ̀ lọ so ìwọ tó wá tí kó pa mẹ́ ìwọ náà ṣe kí ni ìwọ náà ta tẹ́tẹ́ nìyẹn o mówó ẹ̀lọ bá bàbá jẹ̀bú àmọ́ o ti ṣe kí ni o ti kó pa níbẹ̀ látara àbí fóònù ẹ̀ so wọn ò jẹ́ kó lọ síbẹ̀ mọ́ wọ́n mú wọ́n gbé súnmọ́ àwọn èèyàn nísìnyí so lọ́nà tí èṣù fi ṣẹ́ lórí àwọn èèyàn nìyẹn ní sí zaman àsìkò kan لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أمن الحرام gẹ́gbù ṣùwà nínú sọ́yí bukhari tí a bọ̀wà bú rẹ̀rẹ̀ gbà wáyé pé àsìkò kan bọ̀ wá bá àwọn èèyàn láàyè bá lè lè márì ìmọ̀ afàdòmínì àwọn èèyàn níbi kíta ibi tí wọ́n ti ń rí owó wọn bóyá ọ̀nà tó tọ́ ni ọ̀nà halal ni amina haram àbí ọ̀nà haram ni sọ ẹlòmíì yóò lọ ta àwájẹ̀kú yóò ní ẹ̀kan yìí náà ni o ti má ṣáà ti ta ẹ̀kan yẹn ẹlòmí ilẹ̀ ní kò ní ṣe ẹ̀kan yẹ́ o yóò ti mọ̀ta yóò ti mọ̀ta yóò ti mọ̀ta tó wá àjíjọ́ tí wọ́n bá ká mọ́jẹ yóò àjá ẹ̀kan yìí náà ni ẹ̀kan yìí náà ni yóò wá ti di chronic gambler àwọn tó ń pè ní chronic gambler ní oníbìkítà nǹkan tó máa fi ta gáàmù yẹn ó lè gbé gbogbo nǹkan tó ní ní dúkìá ó lè lè gbé ìyàwó àtọmọ náà gbé wọn ta gáàmù pé ó ti di bárakú ti di ẹ̀jẹ̀ rẹ̀ ṣe orílẹ̀ ọlọ́ọ̀nì kan ló lè ló láàrẹ̀ so nínú nǹkan tí almẹ́sìrù ma ń wá òun wípé a máa yọ̀yàn kúrò níbi ìrántí àṣọ́rì ó wà nínú nǹkan tí ma ń kọjúyàn níbi ìṣoríire wọ́n tó lówó nísìn ẹ tó ní 500,000 tó dẹ̀ lọ fi 500,000 ẹ tó lọ invest sínú business kan tọ́nà bá ló máa ṣoríire á là rẹ̀ ṣùgbọ́n tó wá mú 500,000 yẹn tó wá wò pé á ìbò ló máa ti rí quick money quick money yẹn kó wá gbé lọ sí ibi bàbá àjẹ̀bú àbó gbé lọ sí naira bet ni àbó gbé lọ sí soccer bet àbí kó wá wò pé á ah, Chelsea àti àti talore play àti Arsenal àti Real Madrid ni kó wá gbé owó yẹn kó wá gbé 500,000 lẹ̀ so irú wọn lẹ́wọ́n á ní wọ́n bá bọ́ọ̀lù àwọn bá rọ́ọ̀lù tán fókùn so kò sí ẹ̀rọ kan ju wípé ó ti kó gbogbo ẹ̀mí rẹ̀ síbi ìdí bọ́ọ̀lù yẹn ní ẹ̀mí títí owó then nínú ẹ̀ náà ti pé almẹ́sẹ̀rẹ̀ yẹ sódò àndíkẹrì láàrin wọ́n á ní sọ́lá mẹ́sìn tẹ́tẹ́ ní títa a máa kọdíyàn níbi ìrántí ọlọ́wọ́ ọba àti níbi àsọ́lá gẹ́gẹ́ bí aláta aláṣíṣọ́ pé innama yuridu shaytanu an yuqi bainakumul adawa wal baghdha في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة وهل أنتم منتهون بتتترين أما قديا بيبي إراتي الله وبا أما جو إمرأي لطا أما جو ساري علي ìkórìíra ara ẹni a máa kọrí níbi ìrántí ọlọ́run ọba bákan náà ní a máa kọrí ṣe ẹ jáwọ́ bí abẹ́ ń jáwọ́ ìpele yìí òun náà ni pé tàbí sí àlìkọ́ náà ni ẹ lọ jáwọ́ níbi eléyìí o ẹ jìnà sí ní tefetefe kí Allah subhanahu wa ta'ala kó má ṣàláì ṣe nírọ̀rùn fún àwọn tí wọ́n ti di chronic gambler àwọn nínú nǹkan tí tẹ́tẹ́ tó máa ń mú wá òun náà ni yemhaqul baraka fil bilad a máa kọ dí àlùbáríkà nínú ìlú ẹni pé tí èèyàn bá kọ tí èèyàn bá ń ṣe ìyapa ọlọ́run ọba èèyàn kọtọ lọ́wọ́ ọba èèyàn ta tẹ́tẹ́ nǹkan tọ́lọ́ ní kí yàn jìnà sí èèyàn ò jìnà sí àwọn nǹkan yìí ní walau tó bá ṣe pé gbogbo àwọn tí ń bẹ nílùú kan wọ́n gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ yìí wọ́n dẹ̀ páyà ọlọ́wọ́n bá lafatahna alayhim barakatin minas samai wal ard àbá ṣe ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà fún wọn láti sánmà wá ní ìpẹ́ àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ òjò fún wọn wà minal ard bákan náà á jẹ́ kí ṣùgbọ́n látara wípé wọ́n pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ adẹ̀ṣe kí ni a fi ìpínpínlẹ̀ mú wọn nítorí ìkọ̀yìn tí wọ́n kọ̀yìn sí Allah Ta'ala so eléyìí òun ni wípé tí èèyàn bá ń ṣe tẹ́tẹ́ ní títa tó bá gbajúmọ̀ ní agbègbè kan irú ẹ̀ yóò máa ṣe okùnfà kí alùbáríkà kó jìnà sí irú agbègbè báyìí ẹ̀yin náà agbègbè wa nínú àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àárín irú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ irú àwọn nǹkan tó ti tó ṣe pé ààrí káwọn bàbá wa kí wọ́n mọ́ sọ kó ṣẹlẹ̀ sí wọn nígbà náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ń ṣẹlẹ̀ láwùjọ wa lè nínú nǹkan tí ó dẹ̀ bí eré òun náà ni kẹ́kẹ́ ní títa kọlọ̀bà àríkẹ́ọlá kó mọ́ ṣàláyì gbé àwọn ìwà burúkú jìnà nínú ìlú wa ní àwùjọ wa àti nínú fámílì wa. Dẹ̀ nínú èyí tó wá ní ṣe pẹ̀lú àgbìyàwíyà nínú àwọn nǹkan tí mẹ́síl tẹ́tẹ́ títa tí ma ń wá nínú àwọn ṣùta ti rí ayé yusafibul adáwà wàlìbàgbọ́ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ní ma ṣokùnfà kí ìyànmọ́ kórìíra rẹ̀ ni àtẹ̀yàn méjì oníjọ figagbága sí kí wọ́n jọ tafẹ́tẹ́ kéré gbé owó lálálẹ̀ títọ̀ náà gbówó lálálẹ̀ kéré wá jẹ owó ilé kí ó fèdí jẹ́ ìlú kò sí tàbí ṣùgbọ́n ìkan máa kórìíra àkejì pé ó ṣe wá jẹ́ pé òun nìkan ni gbogbo gbà definitely ológun ni agbogbo gbà ó sì jẹ́ pé gbogbo owó ni òun nìkan náà ló máa jẹ́ èyí tá a bá lọ síbi tí kìíní ti gbajúmọ̀ wọ́n mọ́ para wọn torí ẹ̀ ni lẹ́yìn tí wọ́n bá ti lọ ta tẹ́tẹ́ tán tẹ́lẹ̀ ti jẹ gbogbo ilé lọ òun kan yìí náà ló máa wá rán àwọn ayára assassin yìí pé ẹ bá wa pa gbogbo owó ẹ̀ ló ti jẹ yẹn wọn àti wọn àdẹ̀tún gbà nǹkan rẹ̀ padà sórí àmọ́ mú ìmúra ẹni lọ́ta bẹ́ẹ̀ náà lẹ̀ ni àwọn tí wọ́n máa ń sọ pé pé ọ́nbígagbága àwọn ilé wà nínú fàríkù kan àwọn ilé náà wà nínú fàríkù kan ìmọ̀ kú pé bọ́ọ̀lù ni wọ́n jọ ń gbá ni ẹ̀ẹ́dọ́ gbá nígbà wípé ẹ̀tàn jọ ń fi ìdùnnú à ń ṣeré ṣùgbọ́n àwọn ilé gbogbo lẹ̀ ilé náà gbogbo lẹ̀ àbí àwọn méjì bẹ́ẹ̀sì lórí ara wọn pé tó bá wíyò wọn ni wàá mọ kó gbogbo owó lọ ilé a padà máa mú ọ̀tá wa so nínú àwọn àfáà tí wọ́n kórìíra ọ̀rọ̀ bọ́ọ̀lù ní gbígbá nínú nǹkan tí wọ́n máa ń ṣe lálàyé wọ́n nínú nǹkan tí bọ́ọ̀lù gbígbá lóde òní ò tó mú wá kí máa ń kírẹ́ẹ̀tì àdáwà ìran ìmúra ẹni lọ́ta pé àárín ọmọ mùsùlùmí méjì àbáwọn tí wọ́n pèrà wọn ní àpá àbí brọ́dà ilé ìmà ní Arsenal lè ní ilé ìnàmà ní Chelsea lè ní àmì tí wọ́n ṣe fi ní ọ̀yá ah, tí máa bẹ́ ilé rẹ̀ máa ń nàrí pa ní tọ́hún náà wárí aláìláì ò lè rí pa àmì èjì máa jẹ tó bá lè fi máa ń tẹ̀ tó bá bọ́ọ̀lù yẹn tòótọ́ náà kódà tí wọ́n máa fi owó síbẹ̀ ilé ìmà padà so fáì pé ilé ìmà náà ah, ó lè nà nípa tó tọ́ kò ní tó ìnapa tó wá náà pa yẹn ní ló wá tàtàrà ẹ̀ yóò tẹ̀lé ti ọmọ ìyá rẹ̀ bóyá kí ẹ̀ wọ́n dún pé á ah, fat ó wá ń dún pé kí nìkan ló gbà ó ṣe gbà wọ àwọn ilé náà tó ilé náà dún bàtí bá fún ayá báyìí yóò bá káàkiri lára ó dẹ̀ lè bí ń gbọ́mọ ya rẹ̀ létí torí tani torí Chelsea àti Arsenal tó torí àwọn àfá máa ń ṣe àlàyé pé ọ̀rọ̀ ti bọ́ọ̀lù pé kí ìyẹn máa jìnà sí pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ìyẹn máa fi orí pé ó ti pé lọ́kàn bí ẹni pé ọlọ́run míì ní lọ́tọ̀ ṣùgbọ́n tí ò bá ti mú eléyìí pé ìyẹn fẹsẹ̀ gbá bọ́ọ̀lù eléyìí kì í ṣe haramu àbí ó fọwọ́ ju bọ́ọ̀lù àbí kan bọ́ọ̀lù haramu àmọ́ yìí tí ó ń táwọn kan haramu dùn níbẹ̀ òun náà ni agbègbè èèyàn lọ síbi tí wọ́n ti ń ṣe nǹkan haramu kò sí àwọn bí viewing centers lẹ́nìí tí wọ́n máa ti ń lọ wo bọ́ọ̀lù tí wọ́n ní ṣe nǹkan haramu níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ kí wọ́n máa mú kó bẹ́ẹ̀ kan máa mú sìgá bẹ́ẹ̀ kan máa ta tẹ́tẹ́ bẹ́ẹ̀ sọ àfá kanáà wà wà níbẹ̀ nǹkan iná lábájọ wà nínú mọ́sálásí tí ó mọ̀sọ̀ ipá tákùlà ah, tákùlà mọ́ tó bá di Chelsea àti Arsenal ẹ̀ṣà rí níbẹ̀ ni yóò ah, so ìbèlè kò dá fún ọmọlúàbí ká mọ́ bá ní irú àyè báyìí so ilé then nínú èyí tó tún ní ṣe pẹ̀lú ti ilé ayé òun náà ni wípé ó máa jẹ́ kí ìyàn máa jẹ owó olówó lọ́nà àìtọ́ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé pé nínú nǹkan tí ṣẹ̀rí lati láti dáàbòbò òun ni owó wa ìyẹn ni wa so anábì sallallahu dị kan haram owó rẹ̀ ni ìyẹn dúkìá rẹ̀ rẹ̀ ni àti ìjẹ ọmọlúàbí rẹ̀ tó owó olówó àgbọ̀rọ̀ kan lù so lọ́nà tí ẹwà bí ń kán lo owó olówó òní ọ̀nà tẹ́tẹ́ títa torí ẹni Allah subhanahu wa ta'ala oní wala ta'kulu amwalakum bainakum bil batil ẹgbọ́rọ̀ jẹ́ owó yín láàrin ara yín tijaratan àǹtàrà ọ̀dẹ̀mínkùn àbíkó jẹ́ ọ̀nà ìpínlẹ̀ ẹjọ́ ṣe business tí ilé ìyọnu sí tọ̀hún náà lẹ́ yọnu sí so ilé ìlú ní agbègbè yẹn bákan náà nìyí intisharu jarahim al-mukhtalifa fil mujtama so ilé yìí máa ń ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ó gbóògùn láwùjọ ó lè jẹ́ pé nínú ṣẹ̀rí àtọlọ́wọ́ ọba kò sáìsàn kan tí ó gbóògùn ṣùgbọ́n inú àwọn nǹkan tí ma ń fi tí ma ń fa kí àwọn àìsàn tí ó da kó ma fọ́nká láwùjọ òun náà ni kí èèyàn máa ṣe ọlọ́run ọba inú ẹ̀yìn ọ̀nà tí a fi ṣe ọlọ́run ọba lọ́nà tẹ́tẹ́ ní ta a rí níròyìn bí oṣù mélòó kan sẹ́yìn bóyá oṣù méjì àbí mẹ́ta sẹ́yìn ni wọ́n ní àìsàn kan àìsàn yírùnyírùn meningitis ipò ṣẹlẹ̀ ní òkè ọya tó jẹ́ pé ìkan náà àwọn gómìnà wọn wọ́n sọ pé ah, àìsàn yìí o nǹkan tó bí òun ni ìkọ̀nà ọlọ́run ọba ó ṣe sọ báyìí nǹkan náà àwọn tó jẹ́ ọba àwọn náà bá sáyé ìran pátán pé irọ́ ni ah, ojú dúdú òun ló jẹ́ kí ẹni sọ ọ̀rọ̀ yìí nípa àìsàn yẹn yìí gbogbo àwọn àwọn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ìkan báyìí ló kọ́sẹ̀ ìkan báyìí ló kọ́sẹ̀ ìkan báyìí ló kọ́sẹ̀ ṣùgbọ́n ẹni tó rán gọ́ọ̀nà kọ́ńtà yẹn ìyá ọba yẹn àìmọ̀kan ló dààmú rẹ̀ àtòrí bá àti sallallahu alaihi wasallam tí kò yé wa wípé nǹkan àìdí ìbàjẹ́ òní máa ṣẹlẹ̀ láwùjọ ìkọtọ́lọ́wọ́ tó òní máa ṣẹlẹ̀ láwùjọ àyàfi kí àwọn àjàkálẹ̀ àrùn kó máa ṣẹlẹ̀ tó inú rẹ̀ à ń gbóòrò kọ́tà ní hiv àbúrò meningitis àbúrò bedroom kò sí àbúrò ebola gbogbo ẹ̀ nínú àwọn nǹkan tó ń bí òun náà ní nǹkan tó ọlọ́run ọba ọlọ́run ọba ni ẹ tó tó kádà pé kí àwọn nǹkan yẹn máa ṣẹlẹ̀ kódà ká lè sọ pé ò oh, ẹyẹ ló kọ́ sí bedroom nǹkan báyìí ló kọ́ sí nǹkan báyìí àwọn adìẹ ló mú nǹkan báyìí wà kò ní kí ìyẹjọ tọ́lọ́wọ́n bá tó mẹ́ pé ọlọ́wọ́n bá ò mọ̀ pé kìí yẹn ó dára ẹyẹ wátàkà ẹyẹ dára èèyàn tó lè ní nǹkan tí ọba yìí ò gbọ́yé tó fi kó fún gọ́ọ̀nà yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi nílé ìta abẹ́ fàyọ níbẹ̀ ò ní pé tẹ́lẹ̀ títa àmọ́ bí kí irú àwọn nǹkan báyìí kí ó máa ṣẹlẹ̀ ní àwùjọ àti àwọn nǹkan míì nínú ẹ̀ṣẹ̀ eléyìí ni a

àwátábá ní ìdé àwátábá ní ìbéèrè wọ́n káyẹ̀ ò nọ́mbà 5 nílànà so àwátà níbèrè lánàá tí ọlọ́run kádà àtà dáhùn gbàgbé àwálé ni tọ̀ nọmba wárì ṣe tànáàbì Thank you pé kọ́kọ́ sí ti pépà pé kí àwọn tó bá lọ ṣé lè lọ kó sí tẹ́tẹ́ níta. Pé tọ́ba fẹ́ ṣe ìwà kọ̀ọ̀mù ti ṣọ́nà so wọ́n á kọ sáìtì ibi tí wọ́n ti yọ ayọ̀ pàpọ̀ ọlọ́wọ́ra so wọ́n pé ibi tí ẹ̀rọ wá kó ìdílé wọ́n ti yọ ilé kò kí ń ṣe tẹ́tẹ́ sára bó ṣe wulẹ̀ ó kiri mọ́ ìṣe tẹ́tẹ́. ẹ̀rọ láti ọbẹ̀ yẹn àwọn èèyàn wà níbí. náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní lọ́mọ kíákíá lórí nípa pé bí ayé àwọn tó wà lè ṣe sáyẹ̀sì wọ́n ń tàbọ́ sí ilẹ̀ ló tó náà sí ìgbà sí ìkàsọ tó bí abáyé tó ìjọ máa kí àwọn ohun ọ̀rọ̀ yòókù tó àwọn tó máa lọ lọ́wọ́ ní ibi rẹ̀ tó ìdájọ́ rẹ̀ sí ọkọ̀ máa fún láì fẹ́ ṣe sọ́lá sí ìfẹ́ ṣe sọ́lá láì fẹ́ ṣe sọ́lá àwọn ọlá pípọ̀ sí rẹ̀ tó tó náà sáìsì rẹ̀ tó tó náà sì ti bá lẹ̀ ní ìdíjú lọ́pọ̀ ọ̀sẹ̀ Nam, àkọ́kọ́ ni pé irú ẹni báyìí tó wà ní irú àyè báyìí. Ìsílẹ̀ ọ̀pọ̀kan mú lè rà kárí. Tó bá wà ní irú tó lọ ṣẹ́ ní sáìtì, tó wá gbé sáìtì yẹn, wọ́n pé méjì ní Mùsùlùmí tí ọ̀nà tí wọ́n lè gbà láti lọ kí Júmà ó jìnà sí sáìtì àkọ́kọ́ kí wọ́n háwálà bí wọ́n ṣe dé ọ̀nà tó jì yẹn bí wọ́n ṣe máa lọ tí wọ́n máa lọ kí òun nílẹ̀ lẹ́yìn tí wọ́n bá ṣe ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú tí ò bá rọrùn àwọn tí wọ́n bá wà ní sáìtì yẹn kí wọ́n kóra wọn jọ kí wọ́n máa kíjúmọ̀ láàrin ara wọn kí ẹnìkan ṣe kútúbà kẹ́nìkan gbọ́ wọ́n lè mọ̀ fi kí júmọ̀ láàrin ara wọn náà wọ́n ní àwọn mùsùlùmí yòókù ní kọ̀bí ara sí wọ́n lẹ́nu iṣẹ́ láwọn wà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kí ẹni yẹn ó wáyé fúnra rẹ̀ ó máa lọ kí sí ibi tí wọ́n ti ń kí júmọ́ yẹn kódà kó ṣe pé baálẹ̀ ló wà ọ̀rọ̀ pé gba wájú yàn sí ọ̀rọ̀

àárín ìrọ̀rọ̀ ìyẹn ló wá bí ìrọ̀rọ̀ fún síbi táyé wà ní pé ìyẹn bọ́ àti sílẹ̀ pé yíyọ̀ bá ń dá o pé ẹ̀ẹ́dọ́rùn pé yíyà ìlú náà fún ìgbà fún ààrẹ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà wá gbé ẹ̀yẹ pé bàbá yìí rárá ìrọ̀ pé àti ìrọ̀

tí bá bí òye sí àwọn èèyàn tó máa wò wípé a ah, ṣe kí ló ṣe lọ́dà yìí ló yẹ pé ẹ mú sí ilé nípa bí sí àti nígbà tí mo wá kékeré tí ó jẹ́ bí wọn àjọ ọjọ́ ọmọ ìṣòro bàbá àti ló bá wọ ilé sí so nípa tó sọ lórí ọ̀rọ̀ bí sí àti ìlú yẹn ó ní ọmọ bíbà tó jẹ́ pé ẹbọ là ń ṣe ní ibẹ̀ ó jẹ́ ó sọ nígbà yẹn báyà ọmọ tí lè rí kọ́ pé tó bá ti

onígbé tí a máa ń kírun ẹ tó ń kírun ní ohun nìkan àbí ẹ tó ń ṣáájú àwọn èèyàn kírun ní ìmọ̀ọ̀nù èèyàn gbọ́dọ̀ fi sútọ̀rọ̀ ìyẹn náà ní gàgá síwájú yàn lẹ́yìn tí gàgá wá ti wá níwájú yàn ẹnìkan ò gbọ́dọ̀ sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá fẹ́ gba wájú yàn pé kí ẹnìyàn kó dúró ní ogójì ipò fi ń lo oore fún pé kó pa ọjọ́ èèyàn kọjá pé ogójì ọjọ́ ni ogójì ọ̀sẹ̀ ni ọdún ni oṣù ni ànábì ò sọ mọ́tàwátẹ̀ ní kí ẹjọ́ ológójì wákàtí gan eléyìí nǹkan máa nìyàn lára ni ànábì ní eléyìí ọ̀pọ̀lọpọ̀ ajọ́ ẹjọ́ kírun kọjá ẹjọ́ wá ń kírun lóhun nìkan yẹn tó bá tẹ́nìkan pé tẹ́ni náà bá wá pọ̀ pé kí ìyẹn bá jà pé fàyínàmá àwọn ìṣẹ̀tọ́n pé ìṣú bẹ pẹ̀lú rẹ̀ tó lè nìyẹn ṣùgbọ́n tó bá wá jẹ́ pé èèyàn ń ṣáájú àwọn èèyàn kírun àwọn èèyàn lẹ́tò lẹ́yìn yẹn tí wọ́n kírun lẹ́yìn yẹn èmi ni ìmáàmù láwọn tó kírun lẹ́yìn so anybody lè gba ẹ̀yìn àwọn tó ń kírun lẹ́yìn nìyẹn kọjá lè bá wájú wọn kọjá lópin ìgbà tí wọn bá ti bá wájú ìmáàmù kọjá orí eléyìí a nínú hadith tó wà nínú sahih bukhari wọn ni ibn abbas radiyallahu anhu ó wà lẹ́yìn tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ níjọ́ kan ó lè gba wájú àwọn tí wọ́n kírun lẹ́yìn ànábì kọjá ànábì jẹ́ wà ní iwájú tó kírun ànábì wọ́n dẹ̀ kírun tán ànábì ò gbé inú àtẹ́gù ànábì ò dẹ̀ bú pé nǹkan yóò dá òkú ti bàánú wọn jẹ́ torí túmọ̀ sí wípé ẹ̀yin ẹni tí ó ṣáájú ìrànkírun ní ìmọ̀ wájú ẹ̀nìkan lè gbà kọjá àbí wájẹ tó ń dá sí òun ní òun nìkan tí ó ti ti dàdá síwájú rẹ̀ pẹ́ẹ̀ ní wọn sí láìfi níbi eré ẹni títí bẹ́jùlá àti ilé ọ̀rọ̀ tí ó gùn ni wọ́n ní kúkúrú rẹ̀ ẹ̀yìn aláìmọ̀kan ni ó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ aláìmọ̀kan kò ní pé èèyàn fèsì lórí rẹ̀ kò sí kankan tí ó pamọ́ nínú bẹ́jùlá àti ẹ̀nà nínú abálọ́wọ́ YouTube ayé àwọn píkọ̀ tí wọ́n ṣe bá àwọn èèyàn tán wọnú rẹ̀ lọ́ṣù bí wọ́n ṣe ń fọ inú rẹ̀ tí wọ́n fíìmì rẹ̀ kò sí kankan tó jọ ẹbọ níbẹ̀ inú ẹ̀ tán máa tó wá ìwọnú rẹ̀ náà irun náà nìyẹn kí níbẹ̀ tó owó rẹ̀ ṣe ní special people ni ṣùgbọ́n tán máa túlẹ̀ pé kí owó yẹn máa wọ́ bẹ̀ nǹkan tá à ń pè ní sàbí ìmáṣẹ̀lẹ̀ agbáwo ló ń gun ara wọn èyí tá a mọ̀ sí hajarul aswad táwọn èèyàn fẹnu kàn lásán àwọn mí agbórí ara wọn dé wípé àwọn mí máa ṣe àwọn léṣe látara báwọn fẹ fẹnu kàn torí ẹ àmẹ́bí sọ̀rọ̀ àlọ́sọ́lá tí ìyẹn bá ṣe ìṣára ìyẹn pẹ̀lú náwó sí báyìí ilé ìkó ti tó nípa pé èèyàn ti ẹ̀fẹ́ ẹnu kan láti lè dẹ́kun kí iye rọ́ṣì àbí stampede ló má bàa ṣẹlẹ̀ so tí ẹ bá rí mẹ́ta tí ká máa sílẹ̀ yẹn kí nǹkan tó lè ṣẹlẹ̀ yẹn kó ló dé kí ọmọ ti lọ́pọ̀lọpọ̀ so ilé ìrìn mú ó gbé ọ̀ṣẹ̀bọ̀ káfẹ́ so ilé tó sọ ilé ọkọ̀ ń wá àwùsọ àbí ń wá àdápa ọmọ ẹ̀sìn wa ni so kò nídìí kí ẹmọ tẹ́ sí bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ jáfùlà fún bẹ́ẹ̀ Thank you pé ó sì àwọn ìjọ pé ní ẹ̀ jẹ́ pé ó jẹ́ ìgbésíkò jẹ́ pé ní pé na wípé ìgbà wo ni sọláàtì wo ni wọ́n ń pè ní kọ́sùrù yẹn ni sọláàtì tí ẹ máa ń kí tí ẹ máa wà ní orí ìrìn àjò gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ wípé kò sí ọlọ́láìsà alaykum junahu an taqsuru min as-salat in khiftum an yaftinakum alladhina kafaru pé gbàtígbàtẹ̀ bá wà ní ìrìn àjò àbí ẹwà lójú ogun pé kò sí ìrẹsẹ̀ lórí ẹ bá dín ìròyìn tí ń níkù ìwádìí bàláyé wà fún wa láti mú eré wa nínú ṣẹ̀ríà àsìkò wá ní wọn èèyàn máa ń ṣe nígbà tí ẹ bá wà ní onírìn àjò ni ìrìn àjò ọjọ́ mélòó ni sọ́jọ́ kan ni méjì ni mẹ́ta ni àbí jù bẹ́ẹ̀ lọ ni eré ẹnu àwọn afá òkú lórí rẹ̀ àwọn míì wà tí wọ́n ní ọjọ́ mọ́kàndínlógún nìyẹn 19 days àwọn míì wà ní pé bá ti ju mẹ́ta lọ ìgbé ti di onílé nìyẹn ṣùgbọ́n èyí tí a faramọ́ náà ni tí àwọn àpá ṣàlàyé pé lópin ìgbà tí ìyẹn bá jẹ́ onírìn àjò yóò mọ̀ ṣe kọ́sùrù àyàfi tí ìyẹn bá jẹ́ onílé èyí kọ́ ìṣe kọ́sùrù yẹn yóò mọ̀ wà lágbé pé ìyẹn dá ìyẹn kírun àbúṣáájú àwọn onílé kírun ṣùgbọ́n tó wáyé pé òun ló kírun lẹ́yìn àwọn onílé kò ní ṣe kọ́sùrù níbẹ̀ yóò kírun ẹ̀ pé torí pé ìmáàmù olúlé ni ìmáàmù kí ẹ̀rùn pé tó wọ́n wá ní bí ẹ ṣe ń jẹ onírìn àjò òní kí èèyàn lọ sí ibi tó jìnà sí ilé èèyàn tẹfẹtẹfẹ tó ṣe bá mọ̀ nínú àṣà wípé lágbájá o ó ti ṣe ìrìn àjò àkọ́kọ́ nìyẹn ẹ̀rẹ̀kejì wá ní pé ibi tó wà báwo ló tó lọlé kò tiẹ̀ tí ìdágbà tí ó tó lọlé ṣeré tí bùkátà ìbá tí ìdí gbígbọ́ ó ìwà ló ní onírìn àjò àyàfi tó ń dandan fúnra rẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀ lónílé ìmọ̀ pẹ̀lú ìṣesí rẹ̀ àti pẹ̀lú àníyàn rẹ̀ Allahu alam Thank you. wọ́n ní àwọn nẹ́tíwọ́ọ̀kì ní wà tí wọ́n máa ń fúnyàn ní bonance àbí àwọn aláwọ̀ ṣe bonanza ni pé ẹ̀ka ẹ̀lódì ọ̀dẹ́ náírà ọ̀dẹ́ náírà yẹn wà á fi gba three hundred àbí jù bẹ́ẹ̀ lọ pé ṣe léyìí òkú sínú ìbá eléyìí ń kó sínú ìmá lópin ìgbà tó ṣe pé àwọn fúnra wọn ni wọ́n fún èèyàn ní ilé kò sí láì fi bẹ́ẹ̀ èyí tí ìbá wà àtẹ̀tìṣeré ní àlàyé lọ́pọ̀lọpọ̀ òun ni kí èèyàn yáwó lọ́dọ̀ wọn bí máa kó yẹn tán ká wá sọ wípé oró kìíní kan kí ẹ máa yáwó yẹn ká máa já tẹ́lẹ̀ àbúrò níbẹ̀ ìyá kó ìyẹn yáwó ra kẹ́rìtì orí ọ̀bẹ náírà ó máa ṣe ní ó máa já tẹ́ náírà ó máa sẹ́ndì náírà náírà síyàn ilé ìgbé ìbáwọ̀ ilé ìhàn. Ìbéèrè kejì ló ń pè tí obìnrin tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣe ẹ̀kọ́ ó sáré ó jẹ́ ó lè wọ̀ dáhùn kékeré tó lè bo ọ̀yà rẹ̀. A ní obìnrin máa ó lè sá obìnrin lè sáré ṣùgbọ́n nínú eré wo lobìnrin lè sá àkọ́kọ́ nínú àwọn eré tó lè sá kìí ṣe eré olympic àbí eré tí ó ní àwọn ṣe eré ìdárayá ní national stadium wípé irú àwọn eré báyìí ìṣúgbó ṣe lè sá wọn tí ò ní ẹsikóòsì áwòrà rẹ̀ obìnrin dẹ̀ gbọ́dọ̀ dáàbòbò áwòrà rẹ̀ áwòrà rẹ̀ náà ni àwọn nǹkan tí jẹ́ ṣíṣe ìwò rẹ̀ tí ṣẹlẹ̀ àdúgbò gbò tóbi nǹkan ọ̀pọ̀ wá ní òun fẹ́ sáré nítorí eléyìí wọ́n lọ ìjáàrù pépé ìjáàrù pépé yẹn tó bá dé sí èjì kan atẹ́gùn máa padà fẹ́ ìjáàrù yẹn kúrò lórí rẹ̀ tó ilé kò tẹ̀ wọ́n wulẹ̀ ṣe rárá ni then àwọn afáàtà wọn ló lè sáré wọn á ṣàlàyé pé tí ó bá ti sáré kó jẹ́ pé àyè kó jẹ́ pé àwọn obìnrin nìkan ni wọ́n wà níbẹ̀ tẹ̀yẹ́ tó bá tún máa wá sáà ní owó ọ̀yẹ́ pé gbogbo àwòrán rẹ̀ ò ní ìjáàbù yẹn gbò ìyẹn yóò bo àyà rẹ̀ ló bo gbogbo ẹ̀yìn rẹ̀ ṣe pé yóò wá sí ibìkan lẹ̀ lára rẹ̀ àwa ni àbí yóò wá wọn ilẹ̀ náà lára ìrọ̀lẹ́ òun kò Thank you.